الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ẹni ló fẹ́ wá káàkiri ibi tẹ́ ẹ ti gbọ́ wa àkí wa káàbọ̀ sórí ètò wa ètò yín fikhul islam ètò kan ètò kan tẹ́tì máa gbọ́ wá sí oníyebíye látẹnu fadilatu Kọmọrùdín Yunus Akórèdé hafizahullah ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ fíkùl Islam tòní kọ́lọ́wọ́n ọba Allah máṣá ìjẹ́ ó ṣe wá láǹfààní bismillah falyatafaddal mashkura. ẹni tó ní bọ́kùn bí ṣìnà ẹni tí ń sọ ojú ẹ̀ bóbìnrin bá ń bọ̀ rẹjú rẹ obìnrin bá ń lọ wájú rẹ rẹjú rẹ àfikọ́ sáré gba wájú ẹ̀ kò sí ìmánì tó lé ní tí máa lọ tó ń wo tó ń lọ tó ń wo lẹ́yìn ìmánì ó bàjẹ́ ọlọ́run bẹ sọ fún wọn nílẹ̀ kọ̀ọ̀rọ̀ ọlọ́run ní kórìíra anábì bá mi sọ fún lèlìmọ́mìnì àwọn tó ti gbàgbọ́ gẹ́gẹ́ àwọn kèfèrí àwọn sàhábà ní ọlọ́run bá wà náà wí lábẹ́ wọn ọlọ́run bá ní bá mi sọ fún gbogbo àwọn tó ti gbàgbọ́ yahud domini abusori hìn kí wọ́n rẹ ju wọ́n lẹ̀ o tí wọ́n bá ti olóbìnrin olóbìnrin wà yá àǹfààní òfurufú ahun kí wọ́n lè sọ abẹ́ wọn ẹni bọ́lọ̀ ń ṣe lọ́mọ́ra wọn ọlọ́run ní ká sọ ojú kálẹ̀ bá sọ abẹ́ tí wọ́n bá ti sọ ojú wọn ò ní rábẹ́ sọ ẹni tí ń sọ̀rọ̀ yẹn tó dá wa ní o ó sì mọ tóun dá sára wọn obìnrin ọmọ tóun dá sára tiwa náà sọ́tù nóòrò àyà tààtì lọ́wà ìbìlà àwọn afáàfin ní gbogbo àtà máa ń wo fíìmù àgbéléwò yẹn àwọn ọmọ yíbò àwọn ọmọ yorùbá tí wọ́n bọ́ dílẹ̀ tí wọ́n wọ níkà tí wọ́n wọ bra wọ fíìmù tá tí wọ́n máa lọ́mọ́ra wọn yẹn tí ó sì rí yẹn èèwọ̀ ni olùgbàgbọ́ òdodo kan ò gbọ́dọ̀ nílé olùgbàgbọ́ òdodo kan ò gbọ́dọ̀ fi ṣiṣẹ́ tí wọ́n máa ṣe tí wọ́n máa fi ṣe kí ni tí ọmọ fi rówó bó ṣe nta ta ní ọ̀n ta fìtínà sí ìlú nìyẹn àwọn tí wọ́n ra náà wọ́n ra fìtínà wọlé ọlọ́run tí wọ́n sọ fún àwọn obìnrin náà ọlọ́run ọba àlá ó ní wàkúlìl ọlọ́run ní sọ fún àwọn obìnrin náà ẹ̀rí ọlọ́run wọn náà ọlọ́run ọba ní nàmí káwọn náà rẹ ojú wọn obìnrin ọlọ́run ní káwọn náà rẹ ojú kìí nìkan ọkàn wọn náà làwọn náà mọ yọ́wà náà wò pàwà náà yáyì ọ̀dọ́ tí ó ti márì tí ó ti lọ́kọ lọ́kùnrin lóbìnrin ọlọ́run ní káwọn náà rẹjú àwọn tá ti wà lé tá ti lọ́kọ ti níyàwó káwọn náà rẹjú ọlọ́run bá ní ẹsọ fún gbogbo àwọn lóbìnrin náà yẹ kò dúdú hìnnà káwọn náà máa wọn ọkùnrin ọlọ́kùnrin jòkó ọlọ́wọ́n bá ní ẹrẹjú ẹ̀yin obìnrin o wàyà fásitì fòrójà ọ̀nà tẹ́yìn náà bá ti rẹjú yín ẹ̀rẹ̀ rabẹ̀ tí yín náà sọ ọlọ́ni bóbìnrin náà bá ti rẹjú yọ́ rabẹ̀ sọ nígbà míì gan ọkùnrin kò ní fẹ́ ṣe obìnrin nígbò tí wo tó ti rájú mọ́ ìfẹ́ rẹ ti wà lẹ́mìí ẹ̀ òun náà mọ̀ wá lé pa arákùnrin yẹn káàkiri yọ́ lọ lè gbogbo tó bá wà yọ́ wá lọ́bẹ̀ yọ́ lọ́wọ́ wá kí ni ó ti wo tí ọ̀yọ́ kówó ó ti wá lápá lẹ́mí ẹ̀ yọ́ ma wá wákàrá kan ẹ̀kọ́ bá wọn lásìpọ̀ àmọ́ tó wá rẹ̀ jú ẹ̀ ní sẹ́mà pé aburú ọ̀bá ti ṣe sọ́tù nùrù àyà 31 ala lisan rasuli sallallahu alaihi wasallam wọ́n nínú àwọn kan tí máa ń fa ni ká máa wà ní kọ̀rọ̀ pẹ̀lú obìnrin ká máa ìwà ní kọ̀rọ̀ pẹ̀lú obìnrin àtọkùnrin yìí tí ò sẹ́ni kankan bẹ̀ àwọn ah, òun fẹ́ bèèrè kankan lọ́ba wọnú yàrá àwárí pé òun àti àfà lọ́wọ́ nínú yàrá wọ́n yìí ṣe ẹbí wọ́n yìí ṣe ọkọ àti ìyàwó kọ́dà ń kọ lálù korani ẹ sita ni wọ́n láwọn ń kọ́ra wọn ní kòrán ẹ gbọ́dọ̀ wà nínú yàrá ìwọ àti obìnrin tẹ́ lẹ́tọ̀ọ́ síra yín anábì sallallahu alaihi wasallam anábì ní la yakhluwanna rajulun bi mar'a anábì wà tí ò tẹ́ fún ìyàwó tí ò ọ̀rọ̀ anábì òkú sí rọ́mẹ́ wọ́n làbẹ́ ìṣẹ́gbẹ́bẹ̀ ẹ̀kọ́ bó ṣe rí nìyẹn ànábì lóbìnrin àtọkùnrin tí wọ́n ṣe lẹ́tọ̀ ara wọn tábà ti wà nínú yàrá kan ànábì ní ṣètánì ní ó ṣe kíni ní ó ṣe kẹta wọn yọ́ ma bóbìnrin sọ̀rọ̀ ipé òṣìwò yọ́ ma bọ́kùnrin náà sọ̀rọ̀ pé ọ̀sẹ́ni kankan ọ̀sẹ́ni kankan sí ló ṣe jẹ́ pé nínú ṣẹ̀dá Islam kọ́lá tó bá fẹ́ fẹ́ ọkọ àbọ̀ fẹ́ lọ́lẹ̀ wo ìyàwó tí ọfẹ́fẹ́ ẹgbàgà síta tí ọba ti sáwọn ẹbí rẹ̀ lé àmọ́ èyí tó dájú náà ni pé kọjá pé ìjọ ti bàbá àti ààrẹ bá wà nílẹ̀ ọlọ bàbá òjòkó ọmọ òjòkó ẹ̀hẹ́ wọ́n wà nítorí àfáà wa olóhun fẹ́fẹ́ ọ kìí ṣe pé àwọn òbí ò ti jáde ẹ̀yìn méjì ẹ̀wà wà nulẹ̀ ẹ̀lẹ̀ wá sọ̀rọ̀ tí ọba ti lè wà nínú yàrá nínú kọ́lọ́fín kọ́lá nínú ọ́fíìsì ń ṣẹlẹ̀ wọ́n ọba jẹ́ máa ń ṣe ìjọba wọn náà sọ fún agbó àdáwò ṣẹlẹ̀ ń bí ṣe ìjọba wa láàrin pé ó wọnú ọ́fíìsì ó lè bá ọ̀gá láàrin ìṣẹ́jú mẹ́wàá wọ́n ti bára wọn sùn lẹ́nì kankan sí nímà nígbà tọ́dé pé wọ́n ti rúfin bọ́bá lọ́fíìsì ó sílẹ̀ kan fíìsì ẹlẹ́ báyìí tọ́wọ́dé pé ọ́fíìsì tọ́dé pé túláàsì ní káwọn obìnrin ọgbà kankan bẹ̀ bẹ́ẹ̀ bá rọ́gbọ́n dá sí ó sílẹ̀ kùn lẹ̀ tọ́dé pé kálukọ́ ọmọ lọ́wọ́ mọ̀ wọ́n mọ̀ pé làdáwò obìnrin yìyàn mọ́lẹ̀ tọ́lá àgbà àwọn táànábì ń sọ fúngbà táànábì o tàbí wá pàwà tí imani ti wọ̀ tó ti wọn ọlọ́run wọ́n àwọn sàábà ó ní bá ìdá sàálì tó mọ̀hún náà mọ̀ta a tẹ bá fẹ́ béèrè àwọn nǹkan tẹ ní bùkátà sí nínú ilé ànábì ẹfẹ́ gba abọ́ ẹfẹ́ gba ìgbálẹ̀ ẹfẹ́ gba aṣọ ẹfẹ́ gba kankan ẹ̀yin lẹ́wọ́n fẹ́ lò lè gbà lọ́dọ̀ àwọn ìyàwó ànábì ọlọ́run sọ bẹ́ẹ̀ o ọlọ́run fásitì àlóhùn náà mi ìjàb lẹ́yìn gàgá ni ẹ ti máa gba dẹ́bà gbà o lẹ́yìn kọ́tìnì kẹ́nìkan mọ̀ wọ inú ilé ànábì o

àwọn tí ọlọ́run sọ ayàlé wọn lérí tó ní káà méje fún àwọn gáàpù yìí àwọn tó dáàdù nínú àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin ni àwọn tó dáàdù nínú àwọn olùgbàgbọ́ òdodo ní obìnrin ni síbẹ̀síbẹ̀ ọlọ́run bá ní ẹ má wọlé lẹ́nu <laughs> pé ìdí ń bẹ́lẹ̀ yìí ọkọjá bẹ́ẹ̀ o ká lè sọ́ra wa torí pé bẹ́yìn bá ti rìnrìn sínà èèyàn padà kó sínú sínà ẹlòmíì ọ̀rẹ́ rẹ̀ ò sí ń lé ọba ní òun wá wo ìyàwó ọ̀rẹ́ ìyàwó lọ́kọ̀ wọn ò sí lé lọ́bájòkó lé ní sáà olóòfẹ́ bá ṣe fàájì fàájì tọ́gbà lérò ọmọ ẹ̀wọ̀ tẹlifíṣàn fàájì tọ́gbà lérò ọya fún mi lóúnjẹ kí n jẹun nílé ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀ oṣù sílé ọwọ́ wà nínú kọ́lọ́fí pẹ̀lú ìyàwó ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni ìṣì máa mú yàn ṣe ṣìnà láìrò tẹ́lẹ̀ kọ́dà ń gbà mí ọ̀rẹ́jọ́bìnrin ní ó pé ah, ẹwọlé ẹsẹ̀ mú mi tó wá débìnrin dọ́gbàgbọ́ yóò kò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ tó wá lóògùn ẹgbẹ̀ ọmọ yóò ní kọ́ ọmọ ó gbómi lọ fún ta ni obìnrin náà pé ah, ọ̀rẹ́ yóò sílẹ̀ ẹwọ́lẹ̀ mú mi ẹsẹ̀ ẹwọ́lẹ̀ jẹun gbogbo àwọn kàtàkàtà dáàmà sílẹ̀ Yorùbá yẹn òní máa ń fà tá a fi máa jìn sọ́fin àzínà kọ́lá mọ́sà ìsọ́ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ nínú àwọn nǹkan tó máa ni ká máa wà ní kọ̀lọ̀fín ọlọ́lẹ́yìn sọ̀hábà ẹ má wọlé o ẹ má lọ lè mi wàrà ìjáàbù lẹ́yìn kọ́tìnì ni ẹ ti béèrè wọ́n dẹ̀ náà sí yínta kẹmú tẹ́mú kẹ padà sí mọ́sálásí ọlọ́run fi àwọn àyà yìí ń fi ń sọ wa ní tọ́lá mọ̀ pé mi ta fẹ́ jásí ẹ̀ ta bá jásí bẹ̀ <laughs> ìyá ayé àtọ̀run ti sọ́ lẹ́yìn náà lẹ́kìtìláàt nínú nǹkan ti máa ń fà á téèyàn fi máa ń sọ̀sìn náà láìrò tẹ́lẹ̀ òun náà ní ká máa lọ́pọ̀ mọ́ra wa ẹgẹ́ bá ṣe jòkó pàṣẹ wà sí ń ní káwọn obìnrin káwọn tó jòkó lẹ́gbẹ̀ẹ́ bàbá ń bí wọ́n jòkó lẹ́gbẹ̀ẹ́ bàbá òṣìkan jòkó lẹ́yìn wa ń bí àwọn kan jòkó ń bí káwá fún àwọn obìnrin láwọn àwọn ẹ̀ka ní pé kámọ̀rọ̀pọ̀ free mixing imam fasina ọba ti fara gbá obìnrin wà láti dé wọ́n lọ wá sí kan ní lẹ́kọ̀ọ́ wọ́n ní kéde kan tí a mọ̀ local government àbí wọ́n náà pè mo bá sì lóbìnrin máa ń bọ̀ wá gbogbo ní ń bọ̀ wọ́n ní ààyè tí wọ́n ní láàrin sáfà àwọn àfáà mo ní ẹsọ fún chairman ẹni ó yí padà láì ṣe bẹ́ẹ̀ èmi ń gbé mọ́tò mi èmi ń lọ́nu kémi wá wà níbi tí aburú ti ń ṣẹlẹ̀ kí n sì dákẹ́ máa sọ fún madam pé madam ṣe láwọn yóò kù yín lọ́kàn ọ̀dà àwọn yóò kù yín lọ́yẹ̀ kẹ́ jòkó sí bẹ́ẹ̀ ṣe jòkó sí bí kò ní dùnmọ́ kọ yín tí bá ń rí kò sì dùnmọ́ wà náà kò sì dùnmọ́ lọ́hùn. báwo bá ti ń ròpọ̀ tó ń jòkó tẹ́ ń ṣe fàájì pẹ̀lú ìyàwó ìyàwó tẹ́ ń lọ́mọ́ra yín káàkiri tẹ́ ń lọ́lọ́ kọ́dà yé dé àfáàlá fún ládùúgbò àwọn ajú wọ́n wà kára wọ́n tún dá kára fún náà ọlọ́mọ́ta sọ níbi aburú yẹn ẹ ma wá lẹ́ ma bọ̀ ọmọ ní àfáwà àfáwà àfáwà àwọn ọmọ wa àwọn ṣẹ́kù wa tẹ́ẹ̀ bá ti lọ́mọ́ra yí tẹ́yìn tẹ́yìn jòkó tíra rí ibi ọ̀pọ̀lọpọ̀ àfúnjẹ́lá bíbí ní fèrè fọ́lé agbáni ẹ ìyàwó ìyàwó olóhun fẹ́ sọ̀rọ̀ ọwá ní ọyá mọ́bọ̀ ó sì jọkótì wọ́n ní kìíní kan wọ́n ń sèun lẹ́yìn bí ẹ̀ yìí bá bọ̀ yẹn jẹ́mọ́ ọlọ́wọ́n sàṣọ níbẹ̀ anábì ní khairu sufufu rijal anábì ní sáfù àwọn ọkùnrin tó dáa jùlọ awwaluha òun náà ni àwọn tó wà wájú tó wà lẹ́yìn máàmù tó wà níwájú sáfù wájú wa sharruha sáfù tó léwu jù akhiruha òun náà ni sáfù tó wà lẹ́yìn nílùú tàbí sọ bẹ́ẹ̀ torí nígbà tí wọ́n nígbà náà kò tí ma ṣe à ń fi kíní gàgá àfi ń dá ẹ̀yìn àwọn ọkùnrin tán wà ní sáàbù wájú àníbìnrin sáàbù tí wọ́n ló lórí jù gbogbo náà lọ́wà lérí irun owó náà wọ́n nírun o àmọ́ níbi sọ nípa pé ọ̀dà sáàfù tó dáa jù ní tó wájú ọ̀ṣàrò ha àníbìnrin sáàfù tó léwu jù ó náà lèyí tó wà lẹ́yìn èyí tó wà nígbà wọn wọlé nsìn sáàmà gbé wọn wọlé sáàmà bá a ṣe dáwọn ìsinmi nígbà náà nínú sọfà pé kásọ̀rọ̀ àwọn abájídé wọn láti sáàmù wádìí nǹkan máa ṣe kíni <laughs> káàdìdè máa lọ nínú àwọn nǹkan tí máa ń fa téèyàn fi máa ń bá rẹ̀ lálágbèrè alìmùsáhàbátú wàlìmùákàsàtù oníkéyàn máa ṣọ̀rẹ́ ọ̀lọ́rẹ̀ lẹ́yìn ìyàwó ẹ̀ ọ̀lọ́rẹ̀ lẹ́yìn ọkọ rẹ̀ àmọ́ kọ́ wá ẹjọ́ wà ń bíṣẹ́ ni ẹjọ́ wà ládùúgbò ni ẹjọ́ máa ń tajà kọ́sítọ́mà rẹ ni wọ́n ẹwà dọ̀rẹ́ ẹwà ń sọ̀rẹ́ àbí ọmọ boyfriend girlfriend lè táwọn ọmọ ọmọ sí ń sin táwọn ọmọ wọn ràn yẹn aburú ni o na fẹ́ jèrè ọmọ lọ́jọ́ alẹ́ ọmọ gbọmọ ẹ̀ láàyè yóò ní boyfriend ni mi girlfriend òun ni ọ̀rẹ́ ọ̀rẹ́ ngan fún láwọn sí yẹn èèwọ̀ nínú Islam àyà sì wà ẹ̀ ní ìdó wà ní pé ẹlọ́kọ ẹníyàwó lọ́wà àmọ́ ọ̀rẹ́ kò sí tẹ́mà wá fara yín káàkiri tẹ́mà béèrè ara yín tẹ́mà wára yín lọ tẹ́mà wára yín bọ̀ ẹni méjèèjì ẹ̀dí ìṣẹ́tọ́ tẹ́fẹ́ ṣe nìká ọlọ́run sẹ́nu Qur'an Suratul Maida ọlọ́run ni wala muttakhidhi akhdan ọlọ́run ní àwọn ọkùnrin kí wọ́n má mú àkàdáni o àkàdáni làwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ obìnrin ó ní wọ́n máa ń pè ní aláṣírí ipò aláṣírí rẹ̀ yóò lọ́kọ́ nlé yóò tún wá lọ́rẹ̀ẹ́ tí kọ́dà tí wọ́n bá ń ṣe ìjọ ní ìtawà rí díẹ̀ díẹ̀ nílẹ̀ Yorùbá yìí bó ṣe dáná tọkọ ẹ̀ dáná àlè rẹ̀ náà tún dáná wá bẹ̀ tọ́bọ́ kí àwọn ọ̀rẹ́ ọkọ rẹ̀ tán yóò tún lọ lè kí àwọn ọ̀rẹ́ àlè rẹ̀ pé ẹkùnrin ẹkùn dìde o kọ́dà ibi burú dé nígbà mí ọkọ gan mọ̀ ọkọ dàyóòfù nìyẹn anábìnrin dàyóòfù níwàlì wọ́n bèèrè pé ta ní jẹ́dà Yúsù anábì ní gbogbo ọkùnrin tó mọ̀ pé ìyàwó òun yàlẹ̀ tó sì dákẹ́ kò ní wà lè jẹ́nà olórí bú ni nítorí pé yóò kó bá obìnrin yẹ yóò kó bá ara rẹ̀ yóò sì kó bá wọn mọ̀ ọlọ́run ni wàlá mutakhizati akhdan táwọn obìnrin nìyẹn ọlọ́run bá yẹn obìnrin yẹn náà má ẹ̀ lé lọ́kọ ni ẹ má lọ́rẹ̀ uh, uh, ẹ mutakhizati 25 ẹ̀rẹ́ pé n sọ bí lọ́wọ́ ló fi jẹ́ pé ẹbára àwọn ìdílé tó gbádùn àwọn ìdílé tó gbádùn ọmọ wọn ò ní ní ọ̀rẹ́ ọkùnrin títí tí ó fi ṣe kíní tí ó fi ṣe tán pé òun fẹ́ fẹ́yàwó bẹ́ẹ̀ náà ọmọ àwọn obìnrin kò ní lọ́rẹ́ ọkùnrin títí tí ó fi ṣe fẹ́ ṣe kíní òun fẹ́ lọ́kọ iná ni máa jẹ́ kán bára wọn lé ọmọ mélòó ni wọ́n bá lé máa ń sin jàmá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tá a bí máa gan àwọn gan àgbẹ́sìn wáyé orí Ibrahim olóhùn wá gbà wẹ́rẹ́ ọkàfáyá ọ̀sẹ̀ ìmọ̀pọ̀ rẹ̀ ni wọ́n ṣé Ibrahim ọmọdọ́ Isaac lọ sọ́kùnrin tó lè gbàwé lọ́wọ́ ẹ̀ tó fi jẹ́ pé ọ̀dọ́ ọmọ tiẹ̀ obìnrin ni wọ́n ń gba ìwé ọ̀rọ̀ tó wá kọjá ìwé yóò tún wọlé ìyá gan ni ó e, ni ọ̀daràn ni ó torí pé ó báyìí aláṣepọ̀ sínú ilé pẹ̀lú ọmọ rẹ̀ obìnrin ọwọ́n pè wọ́n lọ́dẹ ara wọn kò sí àyè fún ọ̀rẹ́ onípè ní dating àwọn òyìnbó ti wá tún modernize aburú yẹn sìn wọ́n ti ní àwọn àyè kan lórí íńtánẹ́ẹ̀tì tọ́jọ́ pé táwọn ibà ti gbé fóònù lọ́wọ́ báyìí ọba lóun nídìí ọ̀rẹ́ ní kankan lè níyó rí ọba nídìí ọ̀rẹ́ láfọn yóò kàn tán àfọn ni àwọn obìnrin olówà láfọn yóò sì mọ́ rí nọ́mbà wọn àwọn obìnrin olówà ní ògbódókò yóò sì mọ́ rí nọ́mbà wọn yóò sì pè lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sì pàdé láfọn òun sì rí ọ̀rọ̀ wọn rí nítorí pé àti parí ayé ìgbẹ̀yìn ayé súnmọ́ ànábì ní òmìnira àlàmọ́tì sáà ànábì nínú àwọn àmì tẹ́fìmọ̀ pé ilé ayé òní pé tó fi parẹ́ mọ́ òun náà ní azina òun náà ní pé ṣìnà gbajúmọ̀ débi pé kọ́dà àwọn èèyàn òní kà sí nǹkan mọ́ ẹ̀bá lè ṣe wáàsí sí ah, ni pé ṣe tọ́wá kàn nìyẹn ẹ̀wọ̀n wa sọ látàárọ̀ bí ẹ̀bá ti yapa kòránì ọlọ́run sọ kòrán kalẹ̀ kámọ́ bá dé olórí búrì nínú àwọn nǹkan tí ma ń fa ṣìnà òun náà ni alams tí ma fọwọ́ kan obìnrin kọ́lá tọwọ́ fẹ́ gba owó nínú ṣẹ̀ríà Islam tọwọ́ fẹ́ gba owó lọ́wọ́ ọkùnrin ọfẹ́ gbowó lọ́wọ́ obìnrin bóyá ń tajà owó ní kó gbà má fọwọ́ kan lọ́wọ́ ìfọwọ́ kan lọ́wọ́ yẹn ni ma ń fa àrùn ọwọ́ rẹ̀ ń kan báyìí wàhálà ti dé ẹlẹ́mìíràn ba obìnrin lọ́wọ́ kò sì tún gbádùn mọ́ ẹlòmí ọba ọkùnrin lọ́wọ́ aláfẹ́ tó tó lámá ìyàwó Aisha ni anábì sọ pé inni láò sáfẹ́ nìsáà anábì lè mọ́ mẹ́ ibò obìnrin lóbin lọ́wọ́ o èmi bá obìnrin lóbin lọ́wọ́ o kọ́dà ẹni tí ìsọmọ rẹ̀ tí ìṣẹ́ bí rẹ̀ tí ìṣe àwọn ẹni tó lè bọ̀ lọ́wọ́ tó lè bá yá rẹ̀ lọ́wọ́ ó lè bá ọmọ obìnrin lọ́wọ́ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin ó lè bá lọ́wọ́ ọmọ àbúrò bàbá rẹ̀ lóbìnrin <laughs> ọ̀rọ̀ olè bá lọ́wọ́ torí ẹlẹ́fẹ́ ra yín Fatima ọjọ́ ma anabi àlíjọ́ ma tani abútọ́lìf bóòlù abútọ́lìf ti jẹ́ sí anabi bóòlù ti jẹ́ tọ́ ẹgbọ́n bàbá anabi sallallahu alaihi anabi wọn fi Fatima fún àlí ẹgbọ́n bàbá tèmi sí àbí ẹgbọ́n bàbá mi ṣe wọ́n lè fẹ́ mọ́ rẹ̀ ẹ̀sìdákẹ́ <laughs> bàbá tèmi àti àtọmọ yẹn oyé ọmọ náà ni ọmọ àwọn náà tí wọ́n máa búrò ẹni ọmọ ẹni náà ni àmọ́ ọmọ ọmọ títí ẹ̀ oyé ọmọ títí ẹ̀ tó jẹ́ obìnrin ó lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá tiẹ̀ tó jẹ́ ọkùnrin àbótọ́ líbùn lẹ̀gbọ́n bàbá ànábì wọ́n jọ bí wọn ni ànábì wa wọ́n fi Fatima fún Ali aris lọ́mọ abútọ́lé ọwọ́dọ́mọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ẹ̀bá ní àbúrò mìíràn ní àbúrò ẹ̀kọ́ àbúrò rẹ̀ nínú ẹbí ni àmọ́ kìí sàbúrò tẹ́lẹ̀ jọ wà nínú yàrá àbí tẹ́lẹ̀ bara yín lọ́wọ́ kọ́dà bá fẹ́ fún yàn ní kọ́kọ́rọ́ ni arábìnrin ọwà tẹ́wọ́ ọwà jù síbẹ̀ tọ́lá àwọn fún yàn kọ́kọ́rọ́ gan wàhálà máa ń ṣẹlẹ̀ ọ̀fẹ́ gbo owó ni ó mú wọ́n fọwọ́ kan lọ́wọ́ anábìnrin ní láwùsọ́fì nìsáà èmi ni wọ́n lásán yé o ìyẹn fọwọ́ àlòwúlò àmọ́ wọ́lá sátìlá ń bè yá ilé ní kọjá máa wọ́lá mọ́sá ìsọwa níbi àwọn afá samani yọ́ mọ́sá búrú tó mọ́sá fáwọn ẹ̀gbẹ́ abúlò òun ṣe yóò wọ́lá nìkan tó fún yàlọ́wọ́ wàsífà tó ti bá obìnrin lọ́wọ́ ó wàsífà tó ti bá lọ́wọ́ ha àmọ́gbà náà àti ìkéwó tó nǹkan gbà gbogbo lẹ́yìn òye ọba ọmọ obìnrin olómi lọ́wọ́ anábì lóhun tó ń jọ́ga yín òun láwù sọ́fì nìsa òun bébì lọ́wọ́ gbogbo àwọn nǹkan yìí ẹ má jà máa fi ṣeré ẹ má fa burú níbi iṣẹ́ lè ní kọ́là lókèṣàn káàkiri ọ̀rẹ́ mi ni ọkọ ní ọ̀sọ̀ pé ìyàwó rẹ̀ pé kó ṣèkè ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ òun dọ́dọ́kùnrin pé àwọn ọ̀rẹ́ mi ń kí ẹ yọ́dẹ̀ sa gbogbo wọn lọ́wọ́ arábìnrin kan lásìkò Ọbásanjọ́gọ́ nínú àwọn ìyàwó Haúsá ni òun àwọn àwọn tí wọ́n yàn síbẹ̀ ọ̀gá wọn bá àwọn èèyàn lọ́wọ́ bó ṣe ṣe ah ọlágbára ó dúró lórí ìmánì rẹ̀ yẹmọ́ ìgbéyè nítorí pé mo ń wá ẹ̀yọ́nú wọ president kí wọ́n lọ lè rí ìdùnnú Allah dáwà tó ń sọ eléyìí wọ́n máa sọ̀rọ̀ ọba alárúbáwá máa àwọn ọba alárúbáwá mi náà ń ba àwọn obìnrin lọ́wọ́ nílùú èbó tí wọ́n lọ sí conference tí wọ́n máa sáwọn obìnrin lọ́wọ́ lárúbáwá kan náà sí ọ ta ni wọ́n náà sí ọ ànábì kí ni wọ́n fi náà ọmọ pé ó ti fẹ́ lọ́n lábalábẹ́ ni yóò sì jìyà ẹ̀ tí wọ́n lọ́wọ́ bá aláwọ̀ yọ̀ǹda ẹnìkan wípé òun ní jẹ́ yàtọ̀ bá ṣẹ̀ nínú àwọn tí ma ń fa àsínà torí tí ń fa yìí ni látẹnumọ́ láàfin eré síbẹ̀ gbogbo àyà pé ọ̀dà kóbìnrin ọmọ sàwàdà pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin akàrí pé ẹni tí ń bá dáwọ̀ ẹkẹ yẹn aníṣẹ́gbẹ́ ẹni wọ́n lẹ́gbẹ́ ẹ̀kọ́ àbúrò ẹni wọ́n lábúrò ẹ̀kọ́ ẹgbọ́n ọ̀rẹ́ ẹni wọ́n ní kọ́dà wọn ọ̀kan ra wọn a ìwọ ni o ọlọ́run sọ fún àdébí sọ̀rọ̀ láwọn ọlọ́run ọba ní fala taqda'na bil qawli bá mi sọ fún àwọn ìyàwó rẹ wípé kí wọ́n máa lẹ ohùn ẹ̀mọ̀ pé obìnrin máa ń sọ̀rọ̀ nọ́mà àmà tí máa ń lẹ ohùn àmà ohùn wọn sì lágbára tí ìbá gbọ́ bí ẹ̀yọ́ gbọ́ àláfíà rẹ̀ tó kalẹ́ mọ́ ọlọ́run ní sọ fún pé ká má lè ohun fàyẹ́tì máa lẹ́sì fi kọ́lù bíi mọ́rọ̀d kí àwọn tí àrùn bẹ lọ́kàn wọn ká má bàa máa tàmọ́ wọn fàyẹ́tì máa <laughs> ìtumọ̀ ni pé kí ẹ̀mí àwọn ọkùnrin ẹ̀kọ́ mọ̀ bàa máa fà sọ́dọ̀ wọn ohun lásán ọlọ́run dídí oṣù àyà kọ́ ánì kalẹ̀ nítorí ẹ̀ nígbà yẹn ìyàwó ànábì wàkúlùnà káwùlà màrúfà ẹ sọ̀rọ̀

ẹni tó yẹ kọ ọba sẹ́fẹ̀ nù ẹni tó yẹ kọ ọba dáwọ̀ ẹ́kẹ́ ní àà ah, ah. gbogbo àwọn awọ́nàwọ́nà yẹn ẹjá lọ lè wọ́wọ́ ìdẹ ìwọ́n náà bá ti rí ẹnìkan sí ó dúró lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tó dákẹ́ àwọn ni wọ́n sọ̀rọ̀ ní wọ́n sọ̀rọ̀ ní wọ́n sọ̀rọ̀ kẹ́ suratul azab aya 32 lọ́lọ́run tí láwọn ìyàwó ànábì ká máa lé ohùn ká máa lé ohùn láàfin sọ báwọn tí wọ́n kọrin fújì wípé kò sóbìnrin tí ọkọrin fújì tí ò ní lẹ́hùn sinanṣẹ́lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí yẹn ọlọ́run ti sọ tiẹ̀ ọlọ́run lọ́dá wa ó sì mọ̀ pé ohun obìnrin ọlágbára dídọ́ ọkùnrin lọ tọ́wọ́ bẹ̀rẹ̀ sí lẹ̀ àwọn tí wọ́n láwọn kọrin ẹ̀sìn náà tí àwọn náà ń ṣe àlálà ìlàlà tí wọ́n lùlù kí ni yàtọ̀ láàrin wọn àtàwọn tí wọ́n ṣe fújì kọ́ máa kọrin ká máa lùlù sí ní lára ká máa lùlù fún ó wá lóun fi ń gbẹ́sìn ga láyàtà ta yóò ti já mọ̀ pé kò gbẹ́sìn ga o ń dẹ̀sìn rú ni ń sì ń fa ohun tí ń dùn yẹ yóò máa bí ṣìnà sí ọkàn àwọn èèyàn dámà sí kíni tí wọ́n bá rí gbogbo ẹni tó yàwó rẹ̀ bá lọ́wọ́ máa kọrin sí kọ́ yá tètè mọ̀ pé o ti lọ ẹgbẹ́ ọlọ́run sọ fáwọn yàwó ànábì pé ọmọ lẹ́hùn sáwà láwọn wà lẹ́hùn sẹ́nìkan tó wẹ̀ kọ́lọ́dọ̀ yàwó ànábì àmọ́ síbẹ̀síbẹ̀ náà ọlọ́run bá sọ pé ẹ má lẹ́hùn ẹmọ́ ma dáwẹ́ kẹ́ ẹmọ́ sàwádà lẹ́yìn náà nínú àwọn kan tí ma ń fa tí èyàn fi ma ń si di alágbèrè òun náà ni kéèyàn ọpẹ́ kó tó fẹ́yàwó àbí kíyàwó kan má tó yàn kọ́ wá dákẹ́ tó sì lágbára tó lè fi fẹ́ míì wọ́n ma ṣàgbèrè ọlọ́run fún ọkùnrin mí ní agbára tó jẹ́ pé ó ju ti ìyàwó tó wà nílé lọ ìyàwó tó wà nílé ọ̀ká lẹ́nu ọlọ́run dáwọn ọkùnrin mí bẹ́ẹ̀ nígbà mẹ́rin àyàwó tó wà nílé bọ́yọ̀ lẹ lòun àbálà rẹ̀ ni àbí kọjẹ́ pé wọn lágbájá ọkọ wá ní agbára tó wà lárẹ̀ à ó ju agbára tó lè fi ṣètò pẹ̀lú ìyàwó kan lọ ọlọ́run bá ní fáńkì owó máa ń tọ́ba lọ́kùnrin nínú ẹ̀sá yìí mọ́sìnà ọlọ́run bá ní ẹ̀mọ́ sàgbèrè ẹ̀fẹ́ ìyàwó mi-ín ẹ̀gbá ayà kòrán ní kazù ẹ̀hẹ́ ọba ní kílódé fi ṣe sọ́sọ́ fún pé ó ṣe ọwọ́ sọmọ pé ọlọ́run ọba ṣe kí ni lóníkó ṣe kọ́mọ́bà ṣe ṣìnà torí tí ọba ti rójútu ẹ̀mọ́ nílé yọ́ wà lọ́ta yọ́ wà kárùn wálé hiv òun àti ìyàwó tó wà ní wọ́n jọ máa wá pín yóò tó wá sọ àwọn ọmọdé lórí burúkú anábìnrin yá máa ṣẹ́dá shabab anábìnrin gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀rìn ẹ̀yin ọ̀dọ́ kankan ẹ̀yin ọ̀dọ́ kankan ọ̀dọ́ bòdósàlẹ̀ àti gbogbo àwọn tajọ́dọ̀ náà ta wákàtí láti gbèríkú anábìnrin pé àwọn ọ̀dọ́ o kọ́mọ́bà sórí burúkú lábala sínú anábìnrin yá máa ṣọ́ra ṣabab anábìnrin gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ mọ́ ní sọ́tọ́ àmì kún olè bá ẹni bá ti lágbára nífin ọlágbára tara ó sì ní agbára tí ló fi bọ́ obìnrin tó fi fún lóúnjẹ ó sì nílé tí yóò fi sí fọ́líyàtàsáwàdì nísinsìnà ní kó tí ní àjò rẹ̀ tọ́ àfẹ́yẹ́tọ́lọ̀ mọ́ fẹ́ríjì pátápátá tó bá túbá anábìnrin ẹmọ́fà burú bẹ̀rẹ̀ ayé yín o aburú ní o ẹmọ̀ gbọ́lẹ̀ yorùbá tí wọ́n ní èmi ò ní sóyìn gí o ẹ̀lẹ́ fúnra yín lóyún tẹ́ bá fúnra yín lóyún tán kẹrẹ wá bá mi lèmi ó sọ̀rọ̀ sóyìn gí èmi ò lè náwó torí àmọ̀ bí arábìnrin ó bímọ bí ò bímọ ilẹ̀ yorùbá lè ti máa gbogbo ẹ̀ ẹ fúnra wọn lóyún báwo so oyún ní kàní àbí yìgì anábìnrin mọ́pọ̀ yẹn ọ̀dọ́ ẹ̀tìlẹ̀lẹ̀ fẹ́yàwó ẹ̀yà ara sàsà fọ́lì yàtàsọ́wọ́dì fàyínà wà gádùn lè bọ́ṣọ̀rọ̀ yóò jẹ́ kẹ́ máa rẹ̀ ju yínlẹ̀ ìrọ́lọ́nsọ lẹ́ẹ̀kan anábìnrin yóò jẹ́ kẹ́ máa rẹ̀ ju yínlẹ̀ wọ́n àṣọ́nà lè fàrìjì yóò jẹ́ kẹ́ lè sọ abẹ́ yín torí tẹ̀ bá rẹ̀ júnlẹ̀ tẹ̀ sọ abẹ́ àdáwọ̀ báyìí fàwọn làmì ẹ̀sítẹ́tẹ̀ ní ọba wa lágbára ẹ̀wọ̀n náà wẹ̀yìn sí gbogbo tutù ní ẹ̀já sínú tán torí pé tí ìbá ń bẹ̀ẹ́nú àwẹ̀ oyé adùn ara máa ń fi kíni ní máa ń kéré gbójẹ́ bá ti dénú náà ní ara dìde ẹ̀wọ̀n ní bá ń pa yọkàn dákẹ́ síbẹ̀ ní ẹni tó dé pa àtòwọn àti gbogbo tọ́lọ̀ ń bùn gbogbo ẹ̀dákẹ́ ni ọlọ́mọṣẹ́wálé lébi anábìyí ni ẹ máa gba àwẹ̀ torí fàyín náà wò láwùjá àwẹ̀ iná máa jẹ́ ìjánu fún yín yọ́ ma sọ yí tẹ́ẹ̀fì ní kàgbákò láàrọ̀ ọjọ́ yìí àgbákò nífà àgbákò nífà ẹ̀bádọ́ síwítù ẹ̀rọ àwọn ọmọ àwọn ọmọ 20 years 18 years tí wọ́n ti dé àsìkò tó yẹ kí bàbá wọn àti ìyá wọn ọmọ gbádùn wọn wọ́n ní wọ́n ti láàrùn òdì ìmíì tójú obìnrin ó ti sẹ́yún látara ìgbádùn ìṣẹ́jú márùn-ún ó ti lọ́rùn ìmíì kò àmọ́ kò lè bí mamá

wọ́n wá lẹ̀ mọ́bì kan kí ni wọ́n sọ fún wọn yìí aburú ń bẹ lẹ́yìn <laughs> ìtẹ́ ìwò yẹn o ẹ má súnmọ́ o ọlọ́run wà láti àkàràbù zina ọlọ́run bá ní ẹ má súnmọ́ tí ìbàjẹ́ ni wàsá àṣẹ́bílà ọ̀nà burúkú ni o ọlọ́run bá ti ní aburú nìkan èèyàn gbọ́dọ̀ tún máa tún rò mọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn àdáwò tí máa já lùyàn bóyá ọ̀dọ́ ní ṣe ṣìnáni àbí abilékọ òkúbàtò rahman gádọ́bù rahman ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ bíbínú ọlọ́run bá ti sọ̀kalẹ̀ àdáwò nígbà mọ́ sẹ́dẹ̀ ń fi ọba bá rẹ̀ lẹ́ni tí ò ṣe ṣìná ọ̀dọ́ ni àbí abilékọ àbí ìyàwó lé bàbá lé tí wọ́n bá ti mákò ń bí ṣìnà ọlọ́rẹ̀ tó ń bá láṣepọ̀ ọ̀dọ́ ni ó ní o ó ti níyàwó lé ti lọ́kọ ní o mọ̀ pé ó ti wà nínú àwọn wòlíì ọlọ́ torí pé ìbínú ọlọ́wọ́n bá ti kú lérí tiẹ̀ gbogbo ẹni tí wọ́n wá ń ṣe ṣìnà tí ń yàwó yàwó lálẹ́ àbí ọ̀dọ́ tí ń bá àwọn ọmọge sùn àbí ọ̀dọ́ lóbìnrin táwọn èèyàn ń gùn mọ́lẹ̀ kọ́mọ̀ pé dídójúmọ́ tó ń bá ti ń ṣe òun náà níbi ní ọlọ́run sọ̀kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìyẹ̀múnà ìjábàtà dùá yóò máa jẹ́ kọ́lọ́wọ́ bá aláwọ̀ máa gbọ́ àdúrà yàn ọlọ́wọ́ máa gbọ́ àmọ́lọ́wọ́ nígbà ọlọ́wọ́ máa gbàdúrà àmọ́ kò ní ṣe kíní kò ní gbàdúrà mọ́ àdúrà ló nígbà mọ́ gbọ́jòkó látàárọ̀ dalẹ́ ọmọ bẹ̀rẹ̀ náà ni kò ní dáhùn lẹ́yìn ọ̀rọ̀ yóò máa dàrú gbogbo bí táwọn èèyàn ti ń rí dáadáa ìwò débẹ̀ wọ́n ló ti tán bẹ̀. a ò ní lè tẹ̀síwájú jù báyìí lọ lónìí lórí ètò àìtó yín fiqhul islam wá sí onírànran látẹnu fadilatu sheikh Komarudin Yunus Akórèdé tá a tún fi pàdé wa à ń kíra wa wípé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.